olórí orí ẹni ìsìláàmù ọjọ́ ọlọ́run kọ́dá mo bá jẹ́ lẹ́sẹ̀ Ìgbésí kan pẹ́ bóyá yọ ń làwọn ní ìjìyà ọlọ́dá ìgbọ́jà ìpọ́yà ìrùjẹ̀ máa. Ẹni tí ọ̀wá ti lé ìsìláàmù lọ́dọ̀ ọlọ́ọ̀bá Allah Subhanahu wa ta'ala tí ó kàn nínú ọlọ́ọ̀bá Allah. Ọlọ́run wọn mú yóò ti dẹ́ هو في الآخرة من الخاسرين níbi pàápàá ọlọ́run ti sọ wájú tẹ́lẹ̀ inú súra kanáà ọlọ́run ti pàápàá ẹ̀sùn kí ń jẹ́ ìlọ́dọ̀ náà nìlá ọlọ́run rọ́wú níwájú inú súra náà ọ̀dá àyàtà kàníṣe ẹni

ìbímọ láyé sí ìrìnlẹ̀ sáàbò oríire àìbímọ fún ara rẹ̀ ó lè fi sára gbígbẹ́ lórí lédè ìlú ọmọ ọlọ́run nípa àpapọ̀jọ ní ayé ìdí ìlẹ́tò àyà àti ìjòyà ọ̀sẹ̀ ní ayé ni tọ́lá òṣìṣẹ́ ní òkun aláti wá ìbọn wà tó burú lọ́lọ́ ìbọn wà tó burú lọ́lọ́ kọ̀ọ̀kan wa káwọn lọ́nà àlàyé tàbí máa káwọ́ kò lọ́nà tó dáa ní títí tó kún bí eléjì ìgbọ́tọ̀ kò ní pé àdámọ́ omi èèyàn ní pé tó bá ti di fún ìfẹ́ ìpọ̀ lọ́wọ́ rẹ̀ ìmọ̀ gbàgbé wọ́lọ́ tó ti mú ilẹ̀ ìsán àlàyé tó bọ̀ àbọ̀ àrùn ìṣọ̀rìnà ọlọ́run ti pàápàá àwọn èèyàn wọ́n kọjá ẹnu àlà Pàápàá jùlọ tí wọ́n ti ń bẹ láwùjọ àwọn ẹni tí wà rí bí ìdí ẹ̀ ṣùgbọ́n ìtọ́lọ̀ bá fẹ́ràn kò ní tí ó jẹ́ ilẹ̀ fún àwọn ẹgbọ́rọ̀ ìlúkiri. Láàárín jímà tó lérò tẹ́lì, wọ́n tó pọ̀tẹ̀ ẹni tó ṣe pé kò ti lówó ní wà. Lóríṣi ẹni mẹ́ta ẹyọ kan ní ohun arúgbó Jẹ̀má nínú ní ẹgbọ́n máa ti gbẹ́ ọlọ́run òní tó gbogbo ń tó ọba tó fún ajá tàtàrà rẹ̀ ní ọjọ́ rẹ̀ ọlọ́dá kó sàtìlẹ̀ fún wa. Jẹ̀má wa, ìta abẹ́ bára ẹgbẹ́ lẹ́yìn ìgbẹ́ra ẹni sí ìpáyà ọlọ́run, ìmọ́jútó àṣẹ ọlọ́run ní tọ́lọ̀ fẹ́ lágbọ́dọ̀ wa. Ọ̀dá ìpáyà ọ̀gá tí ń jẹ̀lẹ̀ ìlú wa kí rẹ̀ ó jẹ́ sáà Tàbá ti ra wọ́n ní àárín bẹ́ẹ̀lì, ẹgbẹ̀ ní ikẹ́ ní ìdíká kọrin àìláàtò kàìláàtẹ́jì pàdé òmùrọ̀ ìlú. Tẹ́ ẹ bá gbé ibi tẹ́ bá ti fẹ́ kọrin ilẹ̀ ti pọ̀ láti rẹ̀. Nígbà tẹ́ bá ń bíkí ọlọ́wọ́ yóò di ọ̀rọ̀ gbà wá. Tẹ́ wá máa tẹ̀lé iná pàwọ́ ẹ̀rọ àmàṣe nígbà tẹ́ lẹ́yìn náà ti ní ọmọ láti kí ètò lẹ́yìn látara ọlọ́run tá a bá tọ́jú ẹ̀ ní ọmọ rẹ̀ lórí rẹ̀ jẹmọ́ mùsùlùmí nínú tá a gbé mọ́sánà sílẹ̀ fún onípe tí bá ń lọ nínú òṣùlá ìsọ̀rọ̀ pa ẹ̀ ẹ̀rí jẹ́ máa tó gbé ká tí ká jáde nìkan ní ọ̀rọ̀ tètè tá a gbé mọ́sánà sílẹ̀ fún yọ̀pọ̀ Eléyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ olóyá máa tó ọdún mọ́sálásí tí ó nínú mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ ti ní tó lẹ́yìn láti ọ̀gá sùn. Àwọn ìgbèjì wá àti ìyàbọ̀ wọ̀ta gbówó ọ̀gá mọ́jọ ọmọ. Ààrẹ tí ní bí ariwo wá ní mọ́sálásí ní ọ̀dá sí ìlú. Nígbà tí ọmọ tó ń sí mọ́sálásí ṣe inú ọjọ́ mọ́sálásí ló Ilé ìpínlẹ̀ kápà nípa ìdí ọlọ́pùpù bẹ́ẹ̀ bá wọ̀n ní mà yóò di ẹni tí ó kò sì ní mọ́ bà ni yóò wà fẹ́rẹ̀ títẹ̀ tó ti balẹ̀ torí pé kò kò kàn jẹ nígbà àbájú gbogbo ní ọ̀pọ̀ olórí àtìyá náà wọ́n wá ní òjì láàrin wọn ṣùgbọ́n àwọn àwọn bá kọ́kọ́ sí ìgbòmẹ́jọ́ níkà ìdílé náà ń ṣe ń gbé àwọn òṣìṣẹ́ kalẹ̀ òun náà bọ̀rọ̀ láti bá ìbáraẹnìmẹ́ntì wa ní inú bọ́rọ̀ dákúlẹ̀ ìbáraẹnìmẹ́ntì ó dáwọn ìdájọ́ kó dáwọn múlá àká ìdájọ́ jẹ àfàlẹ́ ń tó rúnlẹ̀ nílẹ̀ bíbí ìdí ìkàkọ̀yọ̀kan Mo ti rí tí máa ń lẹ̀ ní àti pé bá kí sílẹ̀ ní kò sílẹ̀ ìdákíyàn jáde fáwọn àdúgbò pọ̀ mo fẹ́ sọ ọ̀rẹ́ lọ lè kọ́ nípa àwọn àmì ọjọ́ ti bẹ lórí rẹ̀. Kí ló fẹ́ jáde wọ́n ní àwọn òkè báyìí báyìí báyìí tó lè báyìí mo fẹ́ ọ̀pá ni. Wọ́n ní kó mi bí ìkí ní ìlú gbígbóná lẹ́gbẹ̀ẹ́ kan, omi tútù lẹ́gbẹ̀ẹ́ kan. Mo bá rí inú mi kò tí ìfojúmi náà wọ́n pa rẹ̀ wọ́n ní omi méjì dúdú àti gbogbo méjèèjì ọ̀kára ohun lẹ́kọ̀ọ́ pa rẹ̀ àwọn àyàtò wọ́n lè ṣàwòríyà kò ní àìdákáwájú bí ohun ti lẹ́gbẹ̀kejì ọlọ́run fẹ́ dámọ̀ pa ara wọn náà lọ́lọ́run ti ń sọ nínú kòtáàlì àwọn tí ń bẹ̀rẹ̀ nínú ní òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ كثرة الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون الإسلام الله تعالى وسلم ṣùgbọ́n wíìdà tòun àkọ́kọ́ tó kọ́kọ́ wà ń bẹ̀ ni òní pé róòmù wọ́n máa ní ìlú tó tóbi gbogbo ìjẹ̀bọ́ fún ọ̀sẹ̀ nígbà náà tó fi mọ́ sórí àpátápátá àwọn róòmù àwọn alágbára àwọn tó ní civilization ní ọmọ pa ọlọ́wọ́ ní ògùn náà lọ sí ògùn àwọn jẹ́ ìgbà lọ́lọ́gbọ́ra ilé àwọn ọ̀sán lọ́wọ́ ìwọ̀ èèyàn ń mọ àwọn lọ́wọ́ ìwọ̀ ilé ẹ̀kọ́ náà wọn èèyàn sọ ní òun láyé àdáyébì lọ́tẹ̀lẹ̀ ọlọ́run ọ̀hún ìbá àti ọ̀rẹ́ ti ìṣẹ̀yọ́ fún ìwọ̀ àti pé àámà ọlọ́run ni àwọn òwúrò owó ti tẹ́lẹ̀ wò àwọn ẹ̀kọ́ àpadà wọn á borí bàtà. àti pé mùsùlùmí ní kò dé ìtọ́ka sí ń máa ti ń tẹ̀lẹ̀ ń parí ayé torí pé ìjọ náà ń padà kàn án mọ ọba náà mà eléyìí náà fà á báná bí i sọ fún abé nínú níṣẹ̀lẹ̀ ní ayé dáadáa máa ń tẹ̀lẹ̀ àìdá máa ń tẹ̀lẹ̀ tó gbọ́dọ̀ Àlẹ́ ìgbọ́n tó bá rí ènìyàn, wọ́n ní lọ́tà mọ́ ọ́n mẹ́rin máa ń bí ولا تنهون عن المنكر حديث إمام أو لا يوشكون الله أن يبعث عليكم العقاب منه فتدعونه فلا يستجاب لكم الذي يذهب يوم يسوع تتعلم في هم اليوم ما الذي كانت تجيهم ولا تنهون عن المنكر فقال ما في سيدنا ما الصوفون في بيدانه إذا سيدنا لا يوشكن الله أن يبعث عليكم عقابا Sẹ́yìnbá ti lẹ́yìn ní tí ó ọlọ́pàá ní ìyà ìdílé léwu wọ́n ní àtàwọn dáìdá àtàwọn tó wọ́n dáìdá. Ọ̀sẹ̀bẹ̀ ló wọ́n wọ́n wọ́n láì ṣèjá ọ̀lọ́pùn. Ẹ̀rọ àwọn ọmọ ọlọ́pàá àwọn òsì láàrin wọn ọlọ́run láyé láyé wọn àti gbàgbọ́ àyè àti wọ́n àtẹ́lẹ́kẹ́ gbogbo iná lọ́kọ̀ọ́ nínú bàbá kí mo sì ní bá ń kọ́kọ́ mọ̀ kí ẹ̀ sí ìṣẹ̀lẹ̀ láwùjọ wàhálà ni. Tí wọ́n bá lọ́nà ara rẹ̀ pé nínú àǹfààní ìmọ̀ sí ẹ̀pẹ̀lú sí ìṣẹ̀lẹ̀ lásìkò ní pé tí wọ́n bá ti ààrẹ tọ́ àwọn ọmọ rẹ̀ ti tó mọ̀ àwọn ọmọ nínú ọmọ ló di ọ̀pọ̀ sílé ní bàbá rẹ̀ ìlú ọ̀dí. Ṣùgbọ́n gbogbo tó fi wọ́n sí ilé ẹ̀rọ tó fi wọ́n sí wọ́n bá tí wọ́n látàárọ̀ lọ́rùn lọ ní ẹjọ́ wọn wọ́n ti yàjọ́ bí gbogbo lọ. Àdúgbò yẹn máa ń sọ́jà ìbárómẹ́ǹtì nínú ilé kí ó ààrẹ àkùránì náà ni wọ́n tún wọ́n ní àdìjẹ́ àìjẹ́ òkúlẹ̀ jẹ́ rí. Ìyá máa ń ta ni wọ́n bá púpọ̀ lẹ́yìn ìbú ni ilé ẹ̀bá gbé lúkan kò sọ́wọ́ àti ìwọ̀n kò tí pẹ́ nínú àwọn àtiwá táwọn náà bẹ̀rẹ̀ ọ̀pá wà ní ilé òkú mọ́tàlá tí ó kò jẹ́. àṣẹ ilé gbogbo àdúgbò ti ní ẹ̀kọ́ yẹ tí ó pọ̀ gbà lọ́wọ́ àwọn láti àrùjọ bára tí ń kọ́ láti rí ìlà ọlọ́run agbáláṣẹ àwọn ọ̀gbẹ́nìmọ̀ tí wájú bẹ̀. Ìdíta gbọ́dọ̀ orúkọ ìlúdí ọ̀pá ti di ló gẹ́lẹ́ tí òwe ló bẹ̀. Gbogbo ọlọ́run bá ti kò sí ìbùkún. Ọwá ní ẹ̀rọ ní ẹ̀wọ́ ẹlọ́run tó ní sẹ̀máyọ̀mẹ̀ tèlé ọkùnrin ara rẹ̀ ni. Ìdáhùwàlà àdéhùn ṣètọ́ ṣètọ́ ni pé wọ́n jẹ́ wọ́n jí ọmọ òwe wọ́n lọ bá gbogbo ẹ̀ nìkan nígbà tá a lọ sí ṣubú yìí àárín ọdún four kìlómítà five kìlómítà. mo wá ń wò pé táwọn ọ̀gá sí ilé gómìnà wọ́n ti gbé sí ṣubú yìí tí wọ́n bá jẹ́ ẹtí táwọn ọ̀gá sí bá alágbèjò wọ́n kì í lẹ́nu ọ̀nà ní kò sì fọ́ fún òṣèlú ọkùnrin. ìjọba aláì bàbá wà ju ọ̀rẹ́ bẹ̀ kàn ọ̀ báyìí táwọn rẹ̀ nínú ọ̀pọ̀ Jọba Mùsùlùmí, Mùsùlùmí gbọ́dọ̀ mọ́ ní ìṣẹ̀lẹ̀ lágbogbo rẹ̀. Ó ní òṣè dá kí ẹ máa sọ pé èmi nìkan láwùjọ ìdímọ̀ sí ìṣẹ̀lẹ̀ lágbogbo òṣì èsì rẹ̀. Èèyàn máa ta ní wọ́n tí mùkátà lórí bá ń èèyàn ní ta ni wọ́n ní àjá ìkóró gbàgbá ìdílọ́wọ́ rẹ̀ èèyàn ní nǹkan tó ń pa nípọ̀ ládùúgbò tẹ́ẹ̀jọ fún àìyàn lóde rẹ̀ lórí ìjọ ń pè ní aládùúgbò tí ẹ bá rí wọ́n ládùúgbò ìgbìmọ̀ ní àkíyẹ̀ta fún بل أخرجنا من هذه àwọn òfin ìlú èyí tó pọ̀ ló so mọ́ ìmáa bá àwọn ìṣe ládùúgbò àwọn òfin ẹ̀sìn èyí tó pọ̀ ló so mọ́ bá bá ti lọ́ tẹ́lẹ̀ òfin ìṣe kódà ló ìgbà ládùúgbò wa ọlọ́run aláṣẹ ẹ̀sán ṣe dé tàbí ó ṣe dé lára ní ìsàwọn ẹjọ́ gbé pọ̀ ọlọ́run tí òun ní ilé ẹ̀mọ́ bẹ́ẹ̀ ní èyí ṣe wá lórí ìdí gúrùmù yìí yálẹ̀ ìṣèlérí. a pé ọgbọ́dọ̀ ní ìdíje ládùúgbò rẹ̀ náà ni ọ̀rọ̀ rẹ̀ ó kéré lọ́sẹ̀kùn ìṣẹ̀lẹ̀ ẹnu kó mi ní àdá ẹ̀lẹ̀ ẹ̀ta àdìyẹ. a ń lọ sí èyí àdúgbò pé ìkẹta wà pẹ̀lú ní ìpọ̀ fọ́rọ̀ tó ṣe pé mùsùlùmí gbọdọ̀ ní sáàmì sáàmì ìtumọ̀ ìgbọ́dà Tàbátà àlejò àtàtò ní jáde gẹ́gẹ́ bí mùsùlùmí ńlá tó lọ sọ́yà. Jọba bí ẹ̀ bá ní òwe ọ̀mà ó ti jẹ́ ọ̀nà rẹ̀ tán. Ẹja mọ̀ fún ìjọba ìyá wa ó gbò láti ká máa fẹ́ra sí dáadáa. Nínú nǹkan tí wọ́n kà á nínú ìlú, pàápàá nínú èso pé àwọn mùsùlùmí ò ní wọ́n bẹ̀rẹ̀ àti káfíńsáàmì sọ́kọ̀ rẹ̀. Ó dà mùsùlùmí ìgbà kí ẹ bá ṣe tọ́lọ̀ bá ti sàánú rẹ̀ ọlọ́run tó wà lẹ́nu ní ẹ̀ náà jẹ́mọ́ tẹ́rọ́rìsì ló wà ní wà ní. kàtọ́ ipá ẹlòmíì ètò wa ba nínú jẹ́jù orí kọ́kọ́ ìsìláàmù làwọn èèyàn ti ń ṣe ọmọ mùsùlùmí ọjọ́ ń tẹ ipá ẹ̀ ó tẹ̀rọ láì àwọn ẹlòmí náà nípa nígbẹ́ báwọn náà ti wá gbẹ́rù ìsìláàmù wọn àti jíjẹ mùsùlùmí áàbì máa terrorize lórí ẹ̀sìn bí i pé ẹ̀sìn ní iye pẹ̀lú terrorism ìsìláàmù àwọn ẹ̀sìn ìṣẹ̀lá ìsìláàmù wọn ló ń dá jùlọ ìsìláàmù sọ ẹ̀kọ́ pẹ̀lú èèyàn ìṣíwá Ọ̀tọ̀ bá a ti ṣe pẹ̀lú ẹjí èṣe ìjọwa nínú èèyàn àjọṣẹ̀ ìkádà. Ọkọ wa lẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀kọ́ pẹ̀lú èèyàn látàbí tí mò pẹ̀lú ẹranko èyí tó tẹ̀sọ́ mú alápùpá. Ìwọ́n Mùsùlùmí tí ìlú àwọn bá ní aṣe jìháàdì, Ó ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n jìháàdì tí wọ́n ti à ń yóò sì máa bẹ̀rẹ̀ sí yáàmà ọlọ́rọ̀ àlàyé ó sì lẹ́kọ̀ọ́ bá ti wà nínú ìsìn àwọn òṣèlú ní olóko tí ó ẹjá lọ sí ti ara ti kẹta bẹ́ẹ̀ bá dáhùn gbogbo alágbórógún wájú ọ̀nà ó ní ní jihadi táwọn bẹ́jẹ́ jihadi olóyìn ìṣúrí lórí ọjọ́ tí ó ti bá wọn kọ́ lọ kóra wọn nínú kó tí jihadi náà káwọn jí ìlú káwọn bá million láti lè lòrùn ṣùgbọ́n tí a bá wá ní wọ́n lẹ́yìn kan kò dúró láti mọ́ ẹjọ́ fún gbà lórí báwọn tẹ̀lé tọ́ Mo máa ń lọ sí náà tẹ̀lé rẹ̀ káàkiri tẹ̀lé tẹ̀lé òmìnira ìgbà. Bàbá tí wọ́n kọjú ogun pẹ̀lú èdè ní ìsìláàmù wọn lára ìlú pẹ̀lú ẹ̀. Bẹ̀rẹ̀ bá ti dé ìlú ka, fẹ́ẹ̀ bá wọn ẹwà tẹ́lú ẹwà bá pàítọ̀ àbẹ́ni tó ń jọ lórí ẹ̀sìn wọn mú sọ́ọ̀tì kí ń jọ sí lọ́wọ́ ìsìláàmù ní ẹ̀gbọ́dọ̀ pàálẹ̀ ẹ̀gbọ́dọ̀ bá jà nínú sọ́ọ̀tì rẹ̀ ìjọ jẹ́ mọ̀ pé àwọn ẹni ìpọ́tẹ́ náà kì í sí islam náà rẹpísẹ́ǹtì láwọn àìsàn ìwọ̀n islam ṣẹ̀dá sọ́ọ̀tì jù àdáhùn náà bí wọ́n tó gba ìgbàlódé ọ̀pọ̀ ojú sí ọlọ́run báyìí ọlọ́run ti ní ìrìnà ọ̀hún fún ọ̀pọ̀ àgbẹ̀kọ̀ rẹ̀ lókè ọkùnrin ẹnìkan ní kò bá máa ti fi ìlẹ̀ yìí kí n gbọ́dọ̀ nàbí wọ́n máa ní ìṣòro ètò kí ìmọ̀ ètò ẹ̀kọ́ kò bàbá olólùfẹ́ ànẹ́bí ọmọ náà olólùfẹ́ ànẹ́bí bí ẹ bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹni tó ní fún ẹgbẹ́ta ti fẹ́ràn púpọ̀ zíìdù ó tó wọ́n fẹ́ràn ọmọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan wà ń mọ̀lọ́gbà zíìdù ìgbọ̀n gbàǹtánà ní òní náṣúrálì kì í lẹ̀ lọ́rọ̀ ìlú ẹ̀fọ́ náà ní ìta wọn ṣùgbọ́n máa lọ gbà tó tó di ọmọ àárín lọ ìlú wọn ń pè bá lẹ́nu ìjọ lọ pé á ah, àwọn parí owó yìí àwọn kọjú ọ̀tá nígbà yóò wá ẹ̀fọ́ tó fẹ́ pé bí wọ́n kó ti rọ ó débi lóró ó ní iná máa kọ́ ra àtúkíyà ọ̀sẹ̀ kíyà ọ̀dẹ̀ ìsàgbùgbù wọ́n ti tẹ́ orí ẹ̀rọ rẹ̀ rò ó ní tó bá yóò bá lókè padà lókè ó ṣe kí ni ẹni tó ń tàkùkù ó di ọ̀sẹ̀ ìrìbọ̀tà ọ̀wọ̀ àwọn àní Ìgbésẹ̀ padà láti ọmọ èèyàn tó ní láàrin àádọ́lọ́wọ́ jẹmọ́ àwọn tẹ́lọ́rìsì àwọn tẹ́lọ́rìsì wọn kí ẹgbẹ́ mùsùlùmí ìṣe mùsùlùmí lórí ìrọ̀ wọn kọ iṣẹ́ ìjàpá nínú ìlú wọ́n pa ìmọ̀mù mọ́tọ́lá tí wọ́n sọ ìpáàdù sí àlọ́pọ̀ jímà kẹ́yìn tó wá dé gbogbo ọ̀dọ́ tó mùsùlùmí òun ní ìtẹ́lẹ̀ yìí eléyìí tí ó pé wà ní ìṣe pẹ̀lú wà àti kí ní wà láti gbogbo táwọn bá ti kódà àwọn àwárí yìí bá wọn wọ́n bá rí ìlú nílá ìyá ẹ̀rọ nígbà tó bá ẹ̀rọ ìgbàmóṣù wọ́n bá wá ṣe tó wọ́n wà tẹ́sì kí ní tàbí kí wọ́n wá ilé ìdíwò pé agbọ́dọ̀ ti láwọn fún wọn. Ilé ìwá ń pọ̀ ẹ̀wọ́n ló ń ṣẹlẹ̀ nínú tí wá ìgbọ̀ ìgbọ̀ ìgbọ̀ ẹ̀rọ tó ti dé ẹ̀wọ́n ló lè bá wọn nínú sọ́ọ̀tì. Ojú àgbọ́dọ̀ ló ní ojú ìkéjì àwọn tó ń ṣèjọ́sìn. Obìnrin tó lọ́dọ̀ tí wá ń ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run tí bọ́bá wà ní àwọn ọ̀gbọ̀lọ̀ àwọn kí ó wà lọ. Táàrà ní ìlú òpin ọ̀rọ̀ lórúkọ ẹ̀sìn àti gbọ́dọ̀ lórúkọ tó kí ẹ̀ ọ̀dọ̀ ìtẹ̀rọ́rìn ọ̀dọ̀ ìhà. Láàárín mẹ́rin mùsùlùmí, ó ní ẹ̀bá rẹ̀ mùsùlùmí bá ti pọ̀ وقاتلوا في سبيل الله الذين يقاتلونهم ولا تعتدوا كيف الجهاد عن طبع قدية هي قدية ما قدرنا على اليوم إيمان الله من جب في جهاد الله ونصر يا ما هو يقول له لا أخلصت الجهاد يا جماعة àlẹ́gbẹ̀rẹ̀ wọn kó ìgbàlú ìyáwó àkọ́wọ́ wọn ní oṣù dára fún ọmọ fún alágbára wọn ṣe bá fún alágbára ní pé ẹ̀yìn nínú tó gbé fún pé mo fún ọwọ́ àti lọ́wọ́ wọn fún alágbára ọdún ìjàpá àwọn akéwérí ọlọ́rin bẹ́ẹ̀ ni oṣù rẹ̀ ṣùgbọ́n oṣù kẹ́lẹ́ bá àkọ́ pé àkíkẹ̀wé lọ wọ́n ti fún mi ẹ̀mọ̀wọ̀ náà lẹ́yìn eléyìí ní ẹ̀sára interest èyí tó ń wọn nígbà àtẹ̀gbẹ́ta lọ́wọ́ sí ẹ̀ dáadáa àwọn tí wọ́n ti lọ́rọ̀ pé wọ́n mùsùlùmí ogun yẹn mọ̀jà sanra wa òṣèlú gbọ́nà rẹ̀ tí bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn kan yí ọ̀rọ̀ yìí láàrùn láti fi dá wàhálà lẹ̀ láàrin àwọn mùsùlùmí òṣèlú kan méjì ìjọ ọ̀dà náà ni àwọn tó ń jiyàn tó dé òun mọ̀ ń jiyàn tó eléyìí àti kí ẹjẹ́ ìjọba wa kan bí èyí kan wá ìdíkí ní ilé rẹ̀ lọ́dọ̀ wá solution àwọn èyí ṣe independent bẹ́ẹ̀ education ìgbà bí ẹni jẹ́ pé owó ní ọ̀rọ̀ ẹgbẹ́ òun ń bára wọn bàbá mo wọ lẹ́nu pé òkú wákàtí kan wọ́n rí tábù bdc kan wọ́n ń da délà ní ó gbìyànjú wọ́n àwọn ènìyàn tí wọ́n gbé ń bí yóò wá lọ́wọ́

ní ìbára bá ń dá máa lóòrò báyà wọ́n kò gbọ́ bọ́ǹdù ní ìlú láwọn ọ̀rọ̀ tó tó bọ́ǹdù ní àwọn ìdámà lóòrò àwọn ènìyàn nígbà náà bẹ̀rù owó àwọn ọmọ ẹbí táwọn bá wá gbowó tán Máa ní rẹ́gbẹ́lẹ́ influence lágbó ní ló ní gbóná òṣèré ilé tí alájòkó lé tán ní wí. Ó ní àrí ní ìtara terrorism. A ti gbọ́dọ̀ sí sáàdì ìbẹ̀rẹ̀. Ẹnu orí ìjẹ́ ẹ̀fọ́ àpá ti ní ìjọba yìí kò fi ojú ọ̀rọ̀ ti dárẹ̀. Olè mọ́jú fún ìkòlé ẹni jẹ̀máà. ولا يجرمنكم شنآن قوم على ألا تعملوا كما يقولون بيوتون وبخلوا كل Wọ́n tàbí kọ́ ní bẹ́ẹ̀ pẹ̀lú tí ń bà náà ẹni jẹ́ ìtọ́nà jùlọ ní ẹgbùdì ọkọ̀ à ń tẹ̀lé fara ara wa náà ìgbùdì ọkọ̀ ìrẹ̀ ìyà àbíyàn ṣòro tó ní yàtọ̀ sí tí wọ́n gbàgbọ́ sí ìgbọ́gbọ́jọ̀ ìdí náà ẹ̀rù jọmọ́ ní gbogbo ẹlò ayé ti sọ kò dáa fún àbá kan ó mọ ẹlò pa ẹ̀kọ́ mọ́kéde yìí láti lè ti bá oṣù níjà nítorí kí ni ó ti jẹ́ àbá àti rẹpúsẹ́ǹtì orí bí níbi gúúpù kan ọ̀wá torí pé ìwọ náà lẹ́nu lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀sìn àkókò alábáńtẹ́ lónìí orí àlùkò náà ẹwọ́n ń pè é ayọ ẹni yìí kò lè tó kò máa tí ọ̀rá ní orí ọ̀rọ̀ mọ́mọ̀ tó mọ̀ ṣọ́ kọjá ní ẹ̀kọ́lọ̀ máa dá sí tí ọ̀rá ní wọn pa àjọ wọ́n tẹ̀lé lọ́ra táwọn tí dọ́là ń gbà ẹ pé kí ni àtẹ́lẹ́gbà kìí kẹ̀lẹ́ kéèyàn wà lóko ó sì mọ dá sí ní ọkàn Ọgbọ́n ìjọ ọba mọ́ nílẹ̀ ìjà àkùnmọ̀ kò mọ́ ọba tí wọ́n ń tẹ̀lé ìṣòro tí òun ọkọ̀ máa ń tọ́ fún ọmọ mọ́sálásí nígboro bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Tí wọ́n ti dà nípọ̀, ó ní ẹmọ́ fi ti oṣù. Ìtajà sí ìlú tá a bá fẹ́ gbàwẹ̀ àwòṣù. Tẹ bá sì bẹ́ẹ̀ bí ìgbẹ́jáde tó aago sọ́ni ẹ̀dá ohun tẹ náà, tá a bá ti wá rí pé ó jọ ìwọ ọ̀pọ̀ ìgbọ̀rọ̀dùn ní bíù ní ìlú táwà bá tó kù ní ibi tó dáwà láàbẹ̀ rẹ̀. Bàbá ń lọ nígbà ìjọ ìwọ máa bọ̀ wọ́n. Ìmọ̀ terrorism ó bá الحمد لله والصلاة والسلام على رسول الله gẹ́gẹ́ bí àkókò ti ma mo ní mùsùlùmí gbọdọ̀ ní sáàdì lórí sáàdì mọ́kọ̀ rẹ̀ sì lórí tí bá ń tẹ̀lé ẹ̀dá ló ní bí ọ̀dà ọ̀dà mọ́lọ́mọ́ táyà mẹ́lẹ́ mọ́bẹ̀ tí ò fẹ́ gàgà mọ́mọ́ ìbọn fún ẹni tí ó tẹ̀ ọ́ fọ́nrán sábà àwọn ìjọba ọlọ́wọ́ gbogbo ibi tí ṣe dáàmà ọlọ́dá kùn mọ́jọ̀ látàrí wa lórí ọlọ́dí bá wa dá lẹ́kùn wọn bẹ́ẹ̀ ẹgbẹ́ kejì ọ̀rọ̀ ìsìláàmù ọ̀rọ̀ mọ́sálásí èdè ta máa ń gbé ẹ̀kúgbà ní òun èdè jẹ́ ìmọ̀jọ́ àwọn ẹ̀dá sí ẹjọ́ àwọn ọmọ rẹ̀ ọlọ́run yìí pàápàá nínú sóòrùn ọlọ́run àwọn ọ̀gbẹ́ni wọn ẹja sọ̀rọ̀ mọ́sálásí àjọ́jì ìrọ́wọ̀ láti lé ènìyàn ẹni tó bá ń tọ́lọ́ ìpọ́ ni o kìí ṣe tètè ní jọ́ yàn náà mú mọ́ ní. ìwọ náà sọ tí ń dá tọ́lọ́ ìlú ìlú bàbí tí wọn náà ti ń dá sí ọgbẹ́ ah, ah, ìwọ bá ní mọ́ náà mọ́ mú kùránì ni wọ́n dà bẹ́ẹ̀ ta kò wò ẹni jọ́ yẹn mọ́ mú ọlọ́ni ìnà máa ya amúrò mẹ́ta dídà wọ́n mọ́ àmàlà ẹni tí wọ́n tó bá ti ṣe mọ́sálásí rẹ̀ bá ti ṣe tó mọ́sálásí ìfòkàtìgbò yóò kò bá lè bèèrè ní tó bá wá wà láàrin ara wa ẹ̀dá ojú ẹ̀ ìnáwó ìrìnàwó ìwà àwọn aláàrí tó bá wà káwọn ìgbọ́n padà sínú ilé wáyé ìwọ̀n kẹ́rin tó ṣùgbọ́n tí ọ̀pá kan ọ̀rọ̀ pé ta ni ó jẹ́ ẹ̀mọ́ lọ pé tètè rí sí àìgbẹ́ sí èyí tó pa nínú lẹ́ni tó kẹ́ni tá a wọ́n ti mú béèrè wájú ìjọba lọ́wọ́ á dúró pé àwọn táwọn gbà òun lẹ́ni yóò wè bá ní àǹfààní èyí táwọn ọ̀pọ̀ ní pé kí nàmá yá wọn mọ̀tàájú ìdàmọ́ ní mọ̀tà àràbìlà ọ̀rọ̀ bá kàn ní mọ́sálásí ẹ̀kílẹ̀ tó sòmí òṣèlú àti gbọ́dọ̀ máa lẹ̀ sí àpò pọ̀ nítorí pé kọ́nìyàn nìkan ẹ̀rọ alọ́lẹ̀ sí àpò pọ̀ pẹ̀lú òṣèlú ní àádùúró gbẹjọ́ wájú ọlọ́run ìjẹ́ ń dárúkú láti ṣe yọ́n jẹjọ́ rẹ̀ àti dákúrá ọ̀dọ̀ ọlọ́ọ̀kọ́ ọlọ́ọ̀kọ́ ṣáàmù ọ̀dọ̀ ààrẹ ìta ọgbọ́lẹ̀ ní àbẹ̀ ọlọ́ọ̀kọ́ ọlọ́ọ̀kọ́ àti ṣàbóyí ìfẹ́kọ̀ọ́ kan wa àwùjọ mùsùlùmí oríṣiríṣi ní sẹ́rẹ̀ díẹ̀ méjì méjì ọgá àsọdé tó wùwádé ọ̀pọ̀ ọdún ní ẹ̀fọ́ òkú tó ìmọ̀ sọ̀rọ̀ wákàtí méjì ò ní gbà wá ṣùgbọ́n kókó rẹ̀ lápò sọ àbẹ̀lọ́ àwọn ọmọ ìlú sára sí ìfẹ́ هذا ما يور بعد ما بدأ بعد الأولى من يوم الدكتور العادي يعني الصلاة الله بريدي وان أما تيجي بلا يا رجل كل الباني أكيد أما تيجي بس أما تيجي àwọn méjèèjì dáàbò kúlé sẹ́ni ìkúlé sẹ́ni ìtúwájú kúlé sẹ́ni ìbàdàn àwọn méjèèjì tí wọ́n jọ sọ̀rọ̀ ẹ́ bọ́lọ̀ tí wọ́n ń bá torí ìjọba yìí kò àkókò táwọn náà أما كمان لقد وجعلوا إليكم ربنا مواعظ كلوا إلى صلاتكم يرحمكم الله